إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت ربي إني وضعت الله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أريدها بك وذريتها من الشيطان الرجيم صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبشرى لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل وسلم وبارك على نبي الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته وبعد السلام عليكم ورحمة الله وبركاته gbede kinana tí ọjọ́ náà fẹ́ yóò ló kí wọ́n mú akódà bí abéyí lè mí kìdá yìí èmi ní rẹ̀ ṣé o ṣe kìdá yìí gbẹdùmọ̀lùdí máa kí wọ́n nà bàbá rẹ̀ ká yìí èyí ni oṣù ramadan lórí mẹ́ta kájìlẹ̀ adágọ́ kọ́ọ́dé kàlẹ́bì sallallahu alayhi wa alihi wa sallam maka kwèrò medina ọdún dùbúkà nyógúmẹ́lẹ́lẹ̀ nyógbọ́ méjì nyọ́ mẹ́ta àti sábàlì adé ìfúrẹ́sì nìta ìtẹ́yìnì àtùkàtù sára kàdá yẹ kógúmẹ́lú kà

وقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا ayikide yakɔwa ɛnkilugbo ile nɛ enele ɛnkilugbo adinia eneduko nanɛ makele kia tsekue titse nkuma amoyimu do ɛ ɛmukpakpɔ mi. ìdí hali àmì ẹ̀hú do àmà nílé yí àmà wọn jí wáyé màtí gbogbo wà níbi sọlọ lọ́wọ́ aléyìí wà sọlọ wọn jẹ́ níbi yẹ́sà áhà ami yahudu mawanene ene dẹkufẹ mẹnu wẹ akọ yà kó nítsọjọ wẹ dé ìṣe náà ń kàkà máa lóye ní ìṣe náà ń kàkà máa bìwé ní ìṣe náà ń kàkà máa tẹ̀lé fún ẹ̀jẹ̀ ẹ̀wọ̀n dẹ́ ta. àìsàn sílẹ̀ ọ̀lẹ́yìn èyí tí ká bẹ̀ mí nínú sẹ́mà. àwọn àtẹ̀lé ikú ẹ̀ka ọjọ́ kẹlẹ́kọ̀ọ́ ẹ̀wà ìṣẹ́bíṣọ́ oníṣọ́jọ́ gẹ̀ta wẹ̀ dé. àǹtí lẹ́sílẹ̀ àlẹ́yìn mina sama kuma musa bi ojo kun alukurani kidai bishọ pẹpẹpẹ ayaka wari ni ejiwo na ẹgwa wọtọla ẹn jumlatan wahida kimdo nukati kpokpo dabagulu kuma do anabi musa alayhi salam dabagulu kuma da tora abela mate ne ko eti ama yi bishọ nkita nebi ọgacha ahun wọ eti wende kide mane kitoruki ju ola mai ju matino aa tudu oje matine da un guji ida un bire ju fasta kabara zalika kake mu doje oje go oje doje dago e yi kani ani sallallahu alaihi wasallam ani bi ojo ona kojo la ofa do on tabali me ku kala kojo ka ne gile ju وقد سألوا موسى أكبر من ذلك وجاء قال النبي صلى الله عليه وسلم كقولي وهذا يدعو يدعو سبحان iṣu ẹ ti tẹ màrọ ọṣọ abẹ yìí alimadẹ amadade dẹ wọkàdíkà alu musa akibara mẹzalika màtí tètè tábẹ ilé wà níbi musa alayhi salam ẹ má fi jẹ ń fún náà ṣálẹ jẹ náà kìlá náà kàtí ẹ náà ṣọlẹ mi náà ìṣàṣẹ rẹ bẹ fún àwọn yẹ ẹ pamẹ. tó nà fẹ́ àti dáàmà ó jẹun bíbí kì má ti jẹ́ alẹ́ ọ̀mẹ̀mẹ̀lẹ́ má ti ná alẹ́ ọ̀mẹ̀mẹ̀lẹ́ tí wọ́n ní abí ìṣe dẹ̀ àyànwó dẹ̀ abí ìṣe dẹ̀ yẹ́rẹ́ ti ọ̀mẹ̀mẹ̀lẹ́ dẹ̀ àmà èkìtì ẹ̀ gẹ́nẹ̀ kó nà ó ti mi yẹ lọ musa mi musa màtí na níbi mo sẹ́ a màtí tí ó sì ya yé kì ní nánà déwọ̀ ẹ̀ nìka kákọ̀jọ́ rẹ̀ ń kò màtí ìhúkà wà níbi sọ̀lọ́lá ọ̀rọ̀ sọ̀lọ̀ náà. Ọ̀kọ̀ọ̀lú àmìmọ̀ ń lọ ọ̀nà Àkà gbogbogbò mẹ́nu ẹ̀ ìsìlá. Ẹ á máa Ẹ á máa

abe kuma bi abi beki bɔ ama ama mɛta beki bɔ ya nɛli ima kolo to gbo kadi musa kpokɔla yɔdze la bɛ yɔdze to ki dɔ titi ma to be le sɔjɔ tia ne musa to do alo tima ta mi bo ŋutɛ do dze gama ti tima la yɛ ka dzibiri luma kpɔ ne musa no alukɔjɔ li akini awa kati ama loma ne bi tse ne ɛbɛ nyuie nyuie wɔn ati ohun ikú ma la yɛ ka dzibiri lura ne die wa yi. yẹn ka níbi ahụ kà wá àjẹ kòun àmọ́ ẹ̀ máa ma bala ẹ̀ka jìbìrì máa sọ́ra ẹ̀ dùnú sábà àmì bẹ̀rẹ̀ israẹl àmọ́ máa jẹ́ parí dùnú sábà. kákọ̀jọ́ di alẹ́ dùnú sábà kí wá gbúkọ̀ léwu kìtì ọjọ́ kẹ̀gẹ̀dẹ̀ ukọ̀ léwu mi bíkì ya dúkì amóyìnbó mini ti ba wo ekeke mi ti ma gbó kɔlɔdzɔ kɔlɔdzɔ le hã ma gbɔ nu wọn jẹ ɛfɛ ŋtɔ wa ale musa ale salam ma mɛ ne ɔga kpéwò ma re ɛnɛ gbɔ kéjì kó ma ro bia kama ló kó kuma gbó kɔlɔdzɔ tsa ma ɔdza kɔla ŋu lò ama tse kó dza kɔla ŋu lɛ a ama kuma ɔgbɔ ne kuma na gbɔ kuma ma dza gati ni ii ɔdzɔ kɔla ŋu ɔdza kɔla ŋu lɛ ɔgɛ tsa ɔwɔ ale musa ale salam ya ɔdze dze nu ma wani ni ama mo fele ngi ni ma la ma me na ma loki ile ma kuma le e da ma ce ji mana embara mana ra ci ka da ma ne mutale salam mana ma ga na la ma ma dun ama lo ki mena de oto me ya do ama na ma ya na ko me ade mu ka mu ma ko we ere wo ma do turu lóyún adébùsálẹ fúlàní yẹdà kakɔjɔ kọjọ kɔmuniketi kpɔ ŋun yi yiri yali maa gbɔ maa ŋun dàbí ɔjɛ n'ɛfɛ yɛ na ale bu sɔ nugolugo ilé ama ya kú ọjọ ɔjɔ kɔla ti la na etsi itse ŋku ɛgbɔ etsi ma kini kɔla arɔ kpɔla alɛ na dɛ kala fɔ akpɔ láyi láyi lɔ la ɛrɛ la ọjọ ma na ukọlẹ́tì dẹ́ ṣe títí àṣìnà àdéhùn musa wọ́n ti kàdíta àwọn àmì òfin tí kùmà kọ́ ilẹ̀ ohun àwọn ohun àǹkà àdéhùn musa yìí ya musa àdéhùn musa ni nàá mbó kẹdẹ́lẹ̀ ìkìlá nà alẹ́ ìkà yìí nàá iná kàbílẹ̀ wá ní mọ́kàdé tó wà ní nàá máa gbọ́ àdéhùn musa mọ́nà kọ́lá mu àdéhùn musa náà rẹ̀spọ́ǹtì tó máa kọ́lá báyìí rọ́pùl amati majaga kini yoja kola kwa wenu ama kelepo ama abajo arina laha jaharatan eni kidei ojo kela kola kwa we ha wedele ama kama lele beji beji níbi káwọn ọmọ àgbẹ̀ omi olókòtòkò kẹ́mukẹ́mu òun lọ́jọ́ náà wọn àmẹ́ríkà kí ní àmẹ́ lọ́jọ́ péjúpéjú máa dún àmẹ́yìn ẹni ẹ̀gbọ́ àmọ́ káwọn ẹ̀kọ́ àmẹ́ màmúbìnà gbọ́ wẹ́ẹ́ máa tí wọn pè má jẹ́ àmà lẹ́jọ́ níbà àmà lè fi yàn àmà jẹ́mu ìkà máa tọ́ àmì gbọ́ àmà ẹ̀dọ́jọ́ mú pàdé ẹ̀ àmúnẹ̀dẹ́ yìí ẹ̀rẹ̀ rẹ̀ ń jẹ́ má dáa. ẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀rẹ̀ ó lé tó kú jalè ẹ̀ yìí ẹ̀ yìí gbẹ̀.

أهلكت قال لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعلت سفهاء إن إلا فتنتك إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء نعم أنت ولينا فاغفر لنا وارحمنا أجمع يقول مساكا وجنا فوزا ما كان يا ربي أوه èyí kan wọ́n ṣe wọ́n tó nípa ilẹ̀ náà lọ́wọ́ sí ìta sí ìmárèrè ju ya rọ́bì

abajɛ oye wɔn aka olutu yi lɔlɔmu nɛ kare musa ka gbadɛ lɛ ta ɛni wɔ iya ya ilé wɛ bɔbɔ wɔn kɔmɔ ya mɛ lɛ ti la ɔmɔ lɔsi ta ala tɛ o mi nkɔbi wɔ iya ya bɔbɔ pa ɔyɛ fɛn ne yi wɛtsi wɔn du

lódì dada ka mẹ́nà gbọ́ bí jìkìdà tíjọ́ ìṣe ma lùpá ìmọ̀ adábàjọ́ ìṣe àmàdà tíjọ́ àmàtìrà ẹ̀jẹ̀ ọ̀rá yìí níbọ̀ rẹ̀ lò lásàlẹ̀ sàlámù rọ́ọ̀dù ẹ̀jẹ̀ ní ó mi ka nẹ̀ yóò ẹ̀ má má bóyá kó dájú mi ní náà ọ̀yá rẹ̀bì má bómi tó dájú ni alẹ́ musa rọ ọrọ̀ ìrora kó wọ́jọ́ rọ́ọ̀tì ló gbọ́jọ́ náà. ìlera ìlà ìpínlẹ̀ tó kàtó ní òbí àmì ìdẹ̀ṣà. wọ́n jẹ́ fẹ́mi wẹ́ musa ẹ̀ ń ké jàkàyé ẹ̀ kì ẹ̀ wọn á di problem rẹ̀ òun tẹ́ni ké ti dé wẹ́ kẹ́ wẹ́ lè fi yẹn nẹ́dúkẹ́lẹ́ wẹ́ gbọ̀kọ̀yẹ́ lẹ́wọ́n lè haka ne kusa yin tsayon ji kuma duwe bi dini ya yi lati ti ne tuta ni ki dai ta jo ma ene se ne duwa je no ajo mo ojo ma se ne kojo se le o ne duki apasi no ene ko ojo n le ju ki pas ajo ma won apasi o me ko yo da ja malaika nu ko ko ta won ma yi e khalifata ina e ja na ka khalifata ti ma se ne ku e je gbohun ti ne duki apasi e ja le we ya ti to dillu biha man tashaw ebe ne kireju

káàkì ma kó fún àná dájú jáká gbogbo ẹmẹrẹ kì dájú pé ọ pé òkú ẹlẹrẹ mọnà mí mọnà ta gbì gbì gbì gbì pé ọ ẹmẹgbẹ òkú adọlẹ jèlè ó lẹlẹ jẹ nìkan náà wá ìṣà tìkìlì mà kó àná kí má ti gbó ọhún nù tó lu èjì mà ma mana gbi takuma dɔwɔ kɔ anɛ mana gbi takuma dɛrɛ kɔ anɛ mana gbi takuma kɔ anɛ mana gbi takuma kɔla mana gbi wa ne kun sale tɛ ni ɛnu kumɛ gaa yi lɛ kumɛ gɔbata kumɛ mɛ nɔ o ɔjɔ tuma ma gba di kama kɔ anɛ lafiya ɔjɔ kele ti a ma yɔ di kama kɔ anɛ lafiya takɔ ɔjɔ jɛ ma kɔ anɛ ma luko mamu dabi kɔ anɛ naa. ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات ọmọ fún dàbí yín àmọ́ àdàkà àmọ́ wá sí nàbàlẹ̀ àmì ìbọn màkì mẹ́ni ẹ́ ọ̀gẹ̀jẹ̀ ọjọ́ àmọ́ àlè ọjọ́ máa ọjọ́ ti kà jáde àmọ́ tí ọjọ́ ẹ̀ láka alẹ́ àkà àgbọ̀lẹ̀ oníṣẹ́ ọjọ́ òun yẹn lẹ́tì àmì ọ̀gbọ̀n méjì lẹ́ ana kan bi to ka nan ro a ga ko meji le hama betri en ka ma de kuma duwa ce le ma duwa yin o ma le le le a je ni la ba je le hama le hama le drive that means to kina kamati mani abajo yi eku e ka ku e bu ko lojo aka mai mo ta bi le de duwa kama ni ko kama na gba ki ama ti meji ma ko ama ti meji ma wọn ní mímú ọmọ ọjọ́ kárí mi jẹ́ kàkíńtọ̀ ìgbélé òun á ti lè àmọ́ mọ́ ọ má àmì bẹ́ẹ̀ kùmà tètè mẹ́ ìwò máyé mẹ́nẹ́ kàtí ó mẹ́nẹ́ làdán mẹ́nẹ́ agbóṣe mẹ́nẹ́ pé àbí pọ̀ méjì mà jẹ́ pàwọ́ òwe kó dúnyọ́ la dàmí bó ẹ sáfù ẹ wá haruna sáfù ẹ ti ti. káàkì ló náà di ọjọ́ gbọ̀ méjì gbọ́jọ́ òun iná kọ́jọ́ kàtà àtọ́ra ọjọ́ gbọ̀ méjì wọn adékùn náà jẹ ń gbọ́ ọjọ́ náà ẹ̀fẹ́ yóò lo ẹ̀fẹ́ owó lẹ̀ òun iná kọ́jọ́ àtọ́ra ábí ìmúdájí pàtàkà lẹ́kọ́ tí ló gbà mọ́ wa

fọjọlẹ àlèbí ní láti gbogbo náà dágbó ma láti ojú àdàmà ti dẹ́gbà ìṣe àpò yàálù lẹ́ẹ̀rìn láti gbogbo góòlù ìṣe láti lè àmì òkúta yégéyégé òkúta ìṣe nípa ẹ̀dá fẹ́ làyìn àmọ́ ohun ìṣe náà nàìjíríà yóò tẹ̀ làyìn lè. ṣé yóò tẹ́lẹ̀ àyìn lè kákìlì amúkójà lu alọ okunọlẹ tó yìí bọ́mọ okunọlẹ àìkùn tó alọ yìí bọ́mọ okunọlẹ ìjẹ kásìmù tẹ́jà kù ìjẹ nkàbùlì ànú olùkété kí àmọ̀ òkúta ẹ̀yẹ làǹjì yóyó ìjìnà àmàdó òkúta lẹ́ta ẹ̀yẹ làǹjì tí a máa yóyó dábò polówó ìjẹ ìlà tánìyàn góòlù ẹ̀ máa ti àtọ̀là gẹ́rẹ́rẹ́rẹ́.

ọjọ́ gbogbo ayé àmọ́ àmì ìbẹ̀rẹ̀ rẹ̀ lójú ó ṣe ká ma àdúgbò má ti tó kòbí mà wọ́n á ní mọ́wọ́ rẹ̀ ẹ̀ẹ́mẹ́ ìtúbà tí mẹ́rin mẹ́rin ìyìn ọ̀yá náà kí ní tó kòbí lu máa tó kòbí lu náà tátá tákọ́jọ́ àmẹ́tù bí lu ìmúdò bù máma tó kòbí lu ọ̀yá mẹ́tù nàdà mẹ́kọ́lá mọ́ lọ́dá ẹnẹ kì نعم وآتينا موسى سلطانا مبينا أتبعنا ومي هجة وما تورا إذا بريجي مدوان موسى عليه السلام نعم ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا ومن ودعك مما كان بني إسرائيل وائل ماتي Igo kadomo mamro ede kupa. Igo kadomo mamro ede gbemini. ẹ̀hún dúkẹ́ lè wọ́n wá. wọ́n dọ̀fà náà bò ni ìṣe dẹ̀gbáka baka máa ráyọ̀ mẹ́ni tí ọ̀dọ̀ mi náà máa dùn tún kọ́lọ́ bẹ̀. ìṣe ọwọ́ àmá tì í jalu àmá jẹun dún kákùmá lè àwọn àtóra màá ń gbà bó ó jẹ́ ẹ̀wọ̀n òhòhò ìyàn lẹ́dẹ̀ àbá ní ẹ̀wọ̀n ló jáde ẹ̀wọ̀n ló máa kọ́ jẹ́ kù ẹ̀rẹ̀ lẹ̀ mẹ́rin ayá ẹ̀rẹ́dú kẹlẹ́kì ti dónú kẹlẹ́kì sọ̀rọ̀ ni ọyẹ fẹ́rẹ́ ni wọ́n àti bá mẹ́ yọ ẹ̀nà kọjọ́ ti wúléwúlé wọ́n rẹ̀ fara náà bò kọ́kọ́ mọ̀ tóra kákọ́jọ́ owó kìjẹ gọ́ọ̀gbé òma ìmúti ọjọ́ kété gbògidugbo káàkiri mọ̀lẹ́ ìyá numoji nbodu kẹrẹ alólẹ̀ owó lẹ̀ káàkiri mú dọ̀ọ́ òṣì ìyá ọmọ káàdì ọmọ sọ̀rọ̀ àtẹ ọ̀gànẹ̀ kákúwó lẹ ìdáta àtẹ ìnà mú wà lẹ kẹ́kẹ́kẹ́kẹ́ ìnà wà wọn wà lẹ máa gómìnà àtàwọn yà kéṣe èké ọdún mùtá ẹni wáyà wà lẹ ẹ̀rọ àmẹ́tí ni ká máa ṣe abájọ ọmọ ọjọ́ ká máa kí ní. ọ̀pọ̀ ńlá lábùmọ̀ tó kúrò ìbá àbẹ̀tún jẹ́ náà. ọ̀yá onisiati madume kume kɔri sukɔlɔ ya mɛ wɔnyu bimi saati hin alukóri lɛ lɛ kume akume ni sukɔlɔ gɛ na ya mɛ wɔnyu pete o takuma na dɔ ɛrɛrɛ maka tso ne kama takuma de yi ka nɛ gɛ no mamɔdzilu ka nɛ n'ɔdzɔ wɛ mo yi du koke ɛni yi na du ka nɛ òkúta kàtí adzɛ rẹ wo ti ta kolo na numa kaka ma lɛ eyi da ọgbójì ti pẹ̀ kùmà nìtì yẹ́ dàgbó tó dé gbó yàwá ìyẹn lọ́gbójì máa ń màdùkà nì yàwá wà wà lẹ̀ yàná wa àníkùnú táyé lẹ́m ipò jọjọ ibi yẹ́nà àníkó mi máa yẹ lùsí kọ́lọ́pù máa yẹ lùsí kọ́lọ́pù ẹ̀mẹ́ ní ìyí máa lùsí kọ́lọ́pù ẹ̀mẹ́ ní ìyí má kọjọ ẹgbẹ́ lọ ní ọwọ́ ẹgbà mẹ́lẹ̀ mà mẹ́lẹ̀ káfò a máa mú wọlé kókó gbogbo sákọjọ kà máa jí ni kúlùkùlù bá bàtú jẹ dà ọ̀ya ọjà nẹ gbé kàmẹ́jọ kùmẹ́tọ́jú dágbó

mẹ́tọ̀ jùmọ̀ àdé àlẹ́múdu ala yìí àmátẹ́ni jùmọ̀ ẹ̀ mẹ́tẹ́ni ké mẹ́ni aládé àmátẹ́ni aládé mẹ́tẹ́ni mẹ́ni ìyìn pẹ̀lẹ́múdu àmà fọ́hàdáná láwù lèyọ́ mẹ́lẹ̀ jùmọ̀ àti. akọ̀jọ́ àmádé lèyọ́ àdúrà sákọ̀jọ́ ńlẹ́ ni wíwá níbi sọlọ́láhu alẹ́sọ́là gbélé kàmi gbé kọ̀tíyàn mi. mi ثم الذبح بكتة ثم الأهل كتلدي النبي صلى الله عليه وسلم وكذلك هم تبع لنا يوم القيامة أبدا ما تبيع أوجونا إيه ejo tí mẹni fami bó máa rà rọjò ọjọ júmọ àdẹ máa lè ama ìka bí lẹsí pé ma bí ìrìnlá máṣá ọjọ ma mẹmẹrẹ wọn. takun aji sabi ma wa inna yawma inda rabbika ka alfa sanati alfinati mimma ta'uddu oto dubuka o dagbade juma agbaye sati oto dubuka wa inna yawma inda rabbika àkóòtù wa ní ọgbọ ọjọ́ tó ṣojú ẹ ka alfa sanati ìdábọ́dọ̀ dubu mimma ta'uddu lè ka agbaluka yìí bí sinila saka mi be ta ti gbe lɛlɛ tabi ta ta ba jɛ no abe ta ti anebi mo tɛ gbe lɛlɛ ɛnɛ ti fa ti ta kuma ti ta bi e ta ti alijɛ la àwọn jọmọ ọdọdọ bó kalẹ saka mi bọ aladi ẹgbẹ lɛlɛ ta aladi aba jɛ no ọdọdọ bó méjì àjọ máa mi jọ atẹ́bi yìí nìlá máa ṣe alọ́jọ́ kìtó wa bẹ́lẹ̀ lẹ̀ wọn jẹ́ fẹ́rẹ́ yẹ́nì amẹ́ dúkìtà mẹ́tọ́jú sátì wọ́lá mẹ́yìn látàdúró ìsẹ́wìtì mɛki dɔkta bɔ yi sati kumɛ na kɔdza nɔ abe lɛ tani ibi kuma kɔdza ma ti ala la ma lɔ ti srɔ tu bɔtara wala kɛtɛ ale tu mu lɛ zina tɛ dɔ. wɔlɔkɔlɛ ale tu mu lɛ zina tɛ dɔ ni ko ni sɛlɛ ti bɔ tuli na lɛ ko kunu. ɛkuni na lɛ ko kunu kɛlɛ kɛ n kɔ ti. ọ̀yẹ́bẹ̀rẹ̀ ni wọ́n lè kéde na mọ̀lẹ́bí náà tẹ̀lé mímkù ti sẹ́m màtí kàwọn mẹ́ màtí mà mẹ́tí bọ̀yá làwọn lè dúdú àmì bí kùmà tí ó dé gá ọjọ́ ma àmà tí sátẹ ó lama kákọ́ ọjọ́ sátẹlẹ́ gẹ̀gẹ̀dẹ̀ làmà á lẹ̀rẹ̀ kọ́bẹ̀ ẹ fa ta gbogbo àtijúmọ́ àwọn ń fi tíkì bílíà yàn nílẹ̀ tó ń fi yìí. kakɔdze nɛfɛ lɛ mɛdza ŋdu madza ɛnkele kɔdze aladi ɔdzi mɔndi ɔdzi tuzi wɛnɛzi tɔnzi fraide ŋdu madza sátɔdé eki amúlẹ̀dì bọ̀ ɔmà kuma kɔdze alɛ ɔdzi mɛdza ŋkó tu tu n'eyi edzo mi yɔ dagba etsɔ amɔ yama wa kuma kpomi adi ɛdza mu tɔ kótó hɔ eye gbadzo ɛgbatsi mu anima tsa baba baba mali abamaja sana ni haram niki ama gbaja ma ababa ababa ama abe jiro kpama ki mana abeja mana abeja leko ni wunyi ide ba menu ama gbeji we oji juma takuma lia menwe enwe enwari gbaja ma ma ukpa ni oji sati oja muki ma ma Ị máa kpẹ́jà yín hẹ́n màlíàkì ọjí ọjí aládìlẹ́kì màlíàmẹ ẹja kóní ọ̀fà máa wálẹ̀ ẹni kìlì àti mọ́kọ̀dọ̀ amánẹ̀ ìmẹ̀rẹ̀ kàdúsánẹ̀ kákìdẹ́ náà ń dẹ̀wọ̀n ìmọ̀ máa gbọ́ọ́lọ́ yàrá òtí ẹnum ẹni àti sẹ ti náà kí rẹ kí ọ ní rẹ yìí kóhùn kíkà nẹgẹ ẹja nugu bí ẹ tó hùn olùgbẹ́rẹ́ ọ̀hún dẹ́wọ̀n alùpà gbọ́ ọlọ́yọ̀ sí ìwù náà mahmudu kabu kabu kabu kabu wọ́n lè fẹ́ dẹ́ alẹ́ mùsùlùmọ́ lẹ́dí náà tẹ̀lé omi nkùn fi sọ́ọ̀tì ẹ̀wọ̀n jọ kà wọ́n ma. ọkùnrin máa dàrú kúrú fẹ̀rọ̀ tẹ́tẹ́ nìkọ́ yẹn. wọ́n yẹ fẹ́ sọ asùnmọ̀ ẹ̀họ́ dé ndòrè ọkùnrin náà lẹ́hùn kákó kámẹ́rà yìí kúnú kẹrẹ tẹ́tẹ́ mahmudu kabu ukabu lẹ tẹ ọ mọ̀ntínò borí làkó èyí kọ́ bọ́ọ̀lù rẹ̀. kọ́ọ̀tì yìí nàti ma kóba nìma a jàmú kábẹ́lẹ̀ jù abájọ yẹn ọjọ́ mẹ́ta wọ abẹ́lẹ̀ jù kákùn la ala kójà nẹ̀ ọjọ́ àmì gómìnà jù ọkà tó ń sọ fún kó dọ́gba náà wà á kọ́ mi ò ní láàkọ̀ lọ́yìn bọ́. ni òun ti pa àmọ́ kì í dé àmà rẹ̀ náà. فإما نقضي ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا مرحمة بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون فلا يؤمنون إلا قليلا fọ́bìmá nọ̀kọ̀dínì mi sa fọ́ọ̀mù èso rẹ̀ nìta yìí tilẹ̀ ọjọ́ fẹ́ni alu kàmi bólẹ́mú dàmí pé màá àlùkò rẹ̀ máa tó ẹ̀gbà dúró yìí ń dàtí ìṣe ni fọ́bìmá nọ̀kọ̀dínì ń dàtí lè sọ̀rọ̀ tó máa yìí dà. وبما نقضيهم ميثاقهم فبما نقضيهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية أي شيء بعدين يحرفون من بعض مواضعه ونسوا حظا مما ذكروا به لا إله إلا الله ولا تزال تطلع على قائمة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المؤمنين. إذا وعد على أمير وتسجد alùpùpù àmúdà ní ilé máa hàn lóko rí ọjọ́ tún sàbálẹ̀ là á ná òun máa ló ń tìyàn àmẹ́lẹ̀ òun á máa nà àmẹ́lẹ̀ gbélé hà kẹ́nà ha fi kọ́. ọjà àmúná kúrò òun kọ́ i. alu kọjọ àwọn àmàna amalẹ mẹ́ẹ̀dọ́ kudu má máa ẹ̀dọ́ tí mo máa dẹ́dọ̀ ẹ̀dọ́ má nà ẹ̀dọ́ yé yẹn ẹ̀hún ọjà ńlá ológo mùkọ́ọ̀tì àtàkì jẹ́ ẹ̀dọ̀ máa gbẹ má nẹ̀ tó ní omi rẹ̀ ní àmì ẹ̀rù náà. يحرفون الكلم من بعد مواضعه ọ̀pọ̀lẹ̀ ohun àrọ́ túkọ̀lẹ̀ ọjọ́ ayẹ ọjọ́ kọjọ́ tó rọ̀ wá sáńkéèkì àdà ẹ̀jẹ̀ náà gbé mọ́lẹ̀ máa yẹlẹ̀ palùmọ́ ń fọ́ máa hàn mílẹ̀ rìpléì ẹ̀bàdú new edition ẹ̀bàdú ìṣẹ̀dọ̀ mi ní kìtẹ́gọ́ pàì àbíkẹ̀gbé mọ́lẹ̀ èkìtì èkì àdà kẹ̀yàn mọ́lẹ̀ òṣìṣẹ́ àtúnra bá báyìí yìí la máa ó palu òkòlù ọjọ́ máa ó palu máa mẹ́ màdù tọ́ náà. wọ́n tó tó èrò. sábà gbẹ̀yàn lada bẹ̀kúkọ̀ àgába àlékò ìrìkọjọ́ ti òun máa gbẹ̀yàn lẹ́nu akínà ọdún tí àwọn awa níbi ẹ̀rọ ìkùn àti ẹ̀gẹ̀ alóde. wọ́n bá tẹ̀sán àdùn tẹ̀sán ní ọ̀hánà kọ́ ọ ọjọ́ fẹ́ràn ìwé kẹsì mùsùlùmí kẹsì adọ́jọ́ kẹsì àdúmọ̀ adébí sọ̀rọ̀ láwọn alẹ́ ọ̀sẹ̀ làbọ̀ látẹ̀lé àlọ́ tẹ́tẹ̀lé o àlàkọ́ ìlẹ́tọ̀ mẹ́nu. ẹ wo ilé ayé ti gbogbo ma ní ń fi ìṣòwò ooru jùwàjùwà four one nine ọ̀gbọ́dún sakalẹ̀ tí gbogbo mayako gbà ẹ ń dúkì jẹun jùgùjùgù gbà gbogbo mayako wáyé àmọ́ sani sákùmá ká mi ó máa hàn mọ́ pàdé ẹjọ́ sakalẹ̀.

وكفرهم بآيات الله أسمع القرآن لترلة وكفرهم تسمع متعمي بيسمع الله بآيات الله فما يوجد yéèkì máa tẹ́gbọ́ pa ó dènà lọ́mọ ní máa rẹ̀ tọ́ wọ́pọ̀ tí lè yẹmu lọ́wọ́ bí i àyè bá máa níbi ọjọ́ kùmà yọ pamá àmọ́ aṣọ́lé jẹ́ ìdílé yìí. bí a ṣe àkínà máa níbi ọjọ́ lẹ́yìn tí má nà ọ̀gbẹ̀tsá má tu má tu lójó òwò má ọmọ lọ́kọ́ dà yìí. ọ̀gọ́ oníyìí ni kò lóòótọ́ láàrú. wá má nyí kọlà má kùmà kí ni ìṣe má kàmá lẹ́dẹ̀ yìí pẹ́ńsọ̀n àmàdójú mi kàmá lẹ́yìn bá dàtí pamẹ́. kòlóògùn náà gbólùfẹ̀dọ̀ má lẹ́tì fọ́mẹ̀. ìlú gbòdú tó wájà lè tẹ̀lé àtìyẹ́ rẹ̀ dàmá بل طبع الله عليها بكفرهم onye gbogbo lọ́dọ̀ kábìrì máa kùmà sí ọjọ́ bíbí ọdún yóò máa náà nù. ọ̀la yóò mímú nàìjíríà kọ̀ọ̀lá. ẹ̀ka mi gbé lẹ́lẹ̀ àkóyà ọjọ́ bẹ̀rẹ̀ yóò mímú nà láti gbé ìgbẹ́ náà وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما ما جانا كي تجي ما ما كان يكون ما كي كان يكون يعني دي عيسى ما مريم وجي مريم وبكفرهم وجي لا ما لك ما ولا جه oye munage bi isa ojade bi isa wa qawlihim ba qala ma kuma ka ena ma qala lam ita azamba oje anabi mu anabi isa oji maryam an ma ka yin bo sa la na marina ane da wulu elele wulu eki yoyo koko ma wunyi ta kuma da nure maryam mane mene anabi isa kuma anabi le atele jakpale wọn lẹsi ẹnẹ jakpale ti oji kapita. káfíńtì àwọn ẹlẹ́sìn òun ụmụ kọ́bọ́ ìnàlélàyé wọ́n ìnà ilẹ̀ ìrànlẹ̀ mẹ́rìàm èkì màláìka yìí rò pọ́ kọjọ́ fún màláìka yìí rò rúrú táàkì ìdá níbi sọmọ mẹ́rin ọmọ àdínà àwọn ẹlẹ́sìn yé ohun ìjẹ́ mẹ́rin àdínà ọjọ́ mẹ́rin àmà àti nìkan mẹ́rin àmì ìgbẹ́ àmàkàmà àmàlẹ́ نعم وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه ni wọ́n kọ́ oríhìn pàápọ̀lá máa kùmà kàgẹ̀ pùpọ̀lá lẹ́kùmà kàyé tí tòjó òhòhò náà mọ́sẹ̀ fáfèrè ìnà máa bá ojú bá ọmọ àkọlà kìdẹ́ yìí ọlọ́run màkàídá. iná àkọ́jẹ́ lẹ́yìn fi ha ìsọ́nà mọ̀rìyà màrọ̀ lọ́lọ́. máa tẹ́rẹ̀ yálẹ̀ máa dọ́ sọ̀dà kí ni àmà wà níbi ìsọmọ mẹ́rin àmà ẹ̀lẹ́ pa ẹ̀lẹ́ la àmà ẹ̀lẹ́ pa mẹ́ ẹ̀lẹ́ la èyí ní màá rọ yóò. ìmáṣọ́ àmì yahudu fìbílì yìí ó ní gbẹ̀yìn pa ọmọ ọmọ fi òun máa kọ́ ní hà amẹka kọmọ ọjọ àlejò ìtajà yìí amẹka yìí kọjọ tí akéjú mẹ mẹ àmọ máa ń pa ṣe ìtajà mẹka lẹni dẹ amakùmaka kọmọ ọjọ ìṣe àmàlà àkínà màmọ nípa ìṣó ní òṣìṣẹ ẹnìkẹdẹ máa ń pa ṣe wúlá bí àmẹ sákìbọ tó máa gọvọnọ sákìbọ tó máa pírẹsidẹǹtì sákìbọ tó máa ọjọ alùmáìdẹ alùmáìdẹ.

ẹdí mẹ́wàá tí kàtà gbóló tí wọ́n dọ́gbó kẹ́ màjálá yà tí náà dín ní ma lẹ́tà ma ẹ̀jẹ̀ ké òbèdè màyíwò òbèdè àwọn ọláhùn tsaka dọ́dọ́dà ọgbàhùn kété mà dòbèdè sákùmà alẹ́ kpọ́nyọ́ kpọ́nyọ́ rẹ̀ kpọ́nyọ́ kà múlò kàbà máyọ̀ máa kà tún ní máyọ̀ ọ̀yàn fẹ́ràn ọmọ asẹ́lẹ̀ bò èmi má ní kẹ́dù kàfà má yóò lé nàám. wọ́lá ti ṣòbí àlẹ́ o. ọwọ́ kì í wúra àwọn èèyàn lọ́ọ̀ wọ́lá ti ṣòbí àlẹ́ o. ẹ máa mọ̀nà mọ́la kó máa pa owó ọjọ́ náà pẹ̀lú méjì á lè dìde sọ́mà mẹ́rẹ̀ẹ́dùgbẹ́lẹ́ kẹjú màmá.

ibɔdzɔ kia di kosɔ ma tɔmɔ ma titɛ nkita ne bi sa mɛ ya ŋgbɛnɛ mɛ la mɛ walakin sofi ha lɛ o na am. وإن الذين اختلفوا فيه لفي شك Ani bɛ kuma dure bɛ ŋun ma ni bɛ lɛbi sɛki minnu ma de yi kani ka mɛ ni fa yɛ ɛnɛ kidɛ yi a ma yeju kidɛ yi ni eju seja ne bi ta yi se. àmọ́ wọ́n kìí dẹ́jọ́ wọn níbi ìsàdẹ́ rẹ̀ ẹ̀rẹ̀ kìí dẹ́jọ́ rà níbi ìsàdẹ́ àwọn la kìí rà lẹ́bí iṣẹ́ kìí Na'am. Máàlù mọ̀ tí kí kàkínà níbi ìsọmọ mẹ́rin máa papọ̀ ọ̀lọ̀ sáàlẹ̀ tẹ́yìn. Kí á gbéjú ní màdé ìgbéjú ní tí ó màdé ìgbéjú ní tíìmì ní ìnáà. Wọ́n máa pọ̀ tẹ̀lú ìyẹ́fì náà. wa.

ilé yìí ọjọ́ mú tuntun tẹ̀ ó pé òun kò fi ọjọ́ náà fẹ́ yọrọ àmọ́ àgbà mi dé màlẹ́bí súnà níbi sọlọ lọ́rùn àlẹ́ ọ̀sẹ́lá màjẹ́jẹ́ yára kí náà níbi sọmọ mẹ́rẹ́ yàrá dàbí ata nígbà tí ó já débi àwọn dàbí agẹ̀ bí tẹjọ́ ní sọ́jọ́ yàrá dàbí agẹ̀ ó ti tààbí ìyá níbi muhammad sọlọ sọlọ yàrá dàbí agẹ̀ ó ti ọ̀nẹ́bí òtítàlá mini makini anabi sama mẹrẹ mi jela anabi mama tó sàn kó àti kẹfà kà anabi nàkpọ wa yóò jalè anabi ta jelu gbogbo màtsitsi lukọ mọ ẹnẹ dúkìá anabi li sàbí anabi dẹ Ina wa lè wodzi sàbí lẹ́hùn yàwé òsè méjì dẹ àti tẹ tọ́ fi tẹ tó ajalè akíní jẹ́ kíná wa assignment méjì jẹ́ wọn pàkà fi àwa jẹ ẹjọ́ tuntun cross ekuma tó kàntú nínú lẹ ŋgo duke ndi onwole ɔya mu paye lɛlɛ do gbɛkeju kiti cross ni wani ŋgo duke cross li ekpanya ya ekpanya koe adi tɛtɔ nu yadi nsɔlɔsɔlɔ gbɛkeji ɛlɛ oko kabi bon pɛtɛ ma yɛ taba le lɛ gbɛkeju ti li oko ni wani ina li oko erugba ete bísí agbada ní ẹlọ ìdí sáwọn bísí ọkọ ní ẹdí rọrùn bísí tó kò bí ṣe pa ẹnu alẹ oko ipa ẹsọ náà tánà ẹlẹwù àmọ assignment méjì àdébísọ̀lọ́ fẹ́ ni ẹ̀hún kájú ìmùtúrí àdébí ìta àjínú òwá ilẹ̀ yìí gọ́ọ̀sì lé ihò panya ẹ̀hún bọ̀ tí ò tó bẹ̀ yí àhòkò lé ihò kọ́dá ọ̀gbọ́n yàrá kàámùlẹ̀ yàrá kàámùlẹ̀ jáde àkíní mẹ́lẹ̀ bá muhammad sallallahu alayhi wa sallam ó jí mùsùlùmí òun ti ìyá yàrá tó ní àná wọ́n lọ́wọ́ náà. وكان الله عزيزا حكيما وكان الله عزيزا ọjọ́ tí náà gbọ́kúgbọ́kú sí hakima nínú ọ̀pàá wọn ti rẹ̀ náà وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا. وإن من أهل الكتاب yẹna mi ali kita di kuma ta di tso mɔdzɔ lɛ ma tseki ba do nugonugo tsɔdzɔ bɛ di lɔd tseki ba la ata iye ŋu tsɔdzɔ lɛ ila lɛ yiwo nabi tse ma na dze ama akadze agama ke ya dɔmɔ ìdí ɛdɛ n'aka dɔmɔ adi kɛgbɛ ko wa dze yi it's too late to cry when the head is cut off jeliga de ti ne dze ŋu yi ŋɔ tse fu ma gɛ ɔyɛ kí do ati ami tɛ lɛ lɛ wíwà ali kita jina mibe manaje kabla mauti dogo atakifu naam ويوم القيامة يكون عليهم شهيدا ويوم القيامة إذن كجونا لليا يكون عليهم شهيدا يا مدني جالي وجيما ويوم القيامة يكون عليهم شهيدا هذا في سما مريم يا نبي جالي وجيما بيك ما بيشمو جالي ó já mi bẹ́ kùmàdé tsọ́jọ́ lẹ̀ ó já mi bẹ́ kùmàdé ń tsọ́jọ́ lẹ̀ n'akada ya ŋgbɔ lɔka wa fɛ ko ne tura tuluma yi la ɔdza na ne ne ka ene lɛ tene ni mo bi bolo yi wa ibi ka la la ya i sɛbi ni mɛri a an ta kuru tɛ. ibi ka la ya i sɛbi ni mɛri ya. أأنت قلت للناس اتخذوني وأمي إلهين جانبهم قال لست ما أعلم نعم ما يكون لي أن أقول ما ليس لي حق إن كنت قلته فقد علمت وأعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب. onye fana ni wọ́n yíká lọ́láwù ya yí sẹ́fún mẹ́rìàm mẹ́rìà àdìkẹ́ bá kọjá náà lọ́la n'aka àti wọ́n yí sọ́mà mẹ́rìàm ewu tí ọjà òun ìtì àbẹ́ gúrúùpù èkùmàdó tí ọmọ ọjọ́ ìmàjọ gúrúùpù èkùmàdó onígbòǹgbò tí ọjọ́ ìmàjọ gurupu madi ye ŋutɔ jɔ imadzɔ tsaka ma lɛ wɔn dze nɛfɛ la dze ŋu kodzoro ma na am duro lɛ kama. wɛ kí kama mɛ dɛ wɛ gbɛdɔ ká mi bó ti jɔ yìí. ìṣèkínú mi wà ó ń yà ìlà ìlú ìṣá. Máa mú ẹgbà yìí ẹni tí ọjọ́ lójú ọjọ́ náà ẹ̀fẹ́ yìí ló. Lákàtí kùsì sọmọ mẹ́rin ní ilé ya rọ́bì ẹ̀fẹ́ yìí ló jí ìwẹ̀ ìjọ ọjọ́ náà ẹ̀fẹ́ yìí ló nà á. Máa yẹ kó nù lè ànákó lẹ̀ máa lẹ́yìn fẹ́lẹ́ mi. Àkọ́ ya rọ́bì ìdí pẹ́mi kùnà kò kọ̀là kì má ti pẹ́mi ní ìná. Ọ̀là jẹ́ màkàgí ní àmàjọ yìí jẹ́ fi ti omi ká fọ̀kẹ́dà àlímta òwẹ́pọ̀ ẹ̀ṣọ́jọ́ kẹ̀ṣẹ́ olómi ẹ̀ṣẹ́ lòmà ń sódù ẹ̀ṣọ́jọ́ èmi. Yàlámú máa fi nàfì. Ojú wẹ̀jẹ̀ mẹ́rin kìdé ẹ̀dọ̀ ní wẹ̀jọ́ là mí. Yàlámú máa fi nàfì. Àmọ́ òun kò ti sa ọmọ mẹ́rin òun mẹ́rin kìdé ẹ̀dọ̀ ẹ̀dọ̀ tó òun ti agbé wẹ̀ náà. Ìgbẹ́kẹ̀ àmì ìgbà aláàmú ìgbòho. Ìgbò jẹ́nẹ́ kẹnu Ẹni ọdún ìlà àrọ́bí wọ̀rọ̀. Ẹ̀hùn kò ẹ̀ kó múra mẹ́lẹ́tì àkímọ́ra rọ́jọ́ ká dédé rọ̀bí kẹlẹ́tì ó dé nǹkan tí sáma mọ́dẹ̀ mọ́rẹ́ kòkòm yàtí ó dé mẹ́nu kò lè là á. Ọdún àlẹ́ ìrìn ṣé ìdá máa dùn tòbí. Ẹ̀hùn jẹ́ni jáde abẹ́yìí. ما دمت فيهم أديك a بلا أما ولما توفيت ففقوا مبين أكباكي أنت أنت الرقيب عليهم وجدت مكي òun ni mẹ́wọ́n dúró kìdọ́ máa ṣe kùdé máa lẹ́gẹ̀ ájọ yá. àǹtà aláàkú lè ma amma kodawo ibe ma te maliya gbojo ojo na anibi isabe ma kini to gbana madumi to mojo de ameli akalo ki mani akabele yana de erere atukatale akara kuma erere ojo kidwa te wa muka te tura kade wo وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا يوم القيامة يكون عليهم شهيدا عليه بسم مريم يا رب جالو جيما وجونا وجوكي وايو كلمة ليكو كده

ọrụ echida ma kpa chiku kpa ịkpakụma kpa iwuwu kpa arọ mmanya ọdọle ile taka mali oke ilele dị nyọ enwe chi ka arụ ọrụ mere ekere ji resmiti emi de truk mmadụ ji ara ma ma ekwere di enwe eke nọ bịa mbụ ọ bidoro na lezi na ha dụ haram na adịghị tọyi chaka na nwere ka haram ama na وذلت لهم ولقتهم عن سبيل الله كثيرا أخذت لهم اسمع الدفاع ما كما جلتك ما مدري بوماتي ma nyɛwò gɛ wɔbi sɛbi ni ma sɛbi le la yi kɛse la pé bɔna nyɛwò ne ɔdzɔ e bɔna nyɛwò ne káàdì ne ɔdzɔ kúrè dira mo ne dzi ma ti wewe n'agba tso di facebook rɛ ɛnɛ du ma li tia promote islam tia ti islam yà á sẹ́ ẹ̀dẹ̀wò islam ọlọ́lọ́ máa ń lọ. ẹ̀rẹ̀ rẹ̀ máa ń hà aláṣí máa ń gbẹ̀ máa ti sẹ́ẹ̀dù ìgbéjú kàá ti máa ké máa hàmí mídíà blog máa ń lè dátà òfìmúnẹ̀gẹ̀ máa ń kọ́ntínú. mo mú màá ti máa gbé jù islam ìdílé máa yíyé máa ké sọ ọjọ́ tó máa sọ̀ fún wa lọ. náà وأكلهم الربا وقد هون وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما وأكلهم الربا أوكيتا ما بتماجي لوين أوكيتا ربا أوكيتا ọjọ́ ìfọ́lẹ́ni wọ̀pẹ́ nínú àánú màá ṣe kọ́là yìí máa fún màá ṣe tọ̀kọ́ ní. màá ń gàtí jẹ́ wọ́n máa kó máa ta kọ́ náà lẹ́hún kó máa tà àmọ́ ọkọ̀ gbẹ̀gẹ̀dẹ̀ kó máa tà hàrá méjì ètòkọ́ hàrá méjì ètòkọ́ náà lẹ́hún tákẹ́ tẹ́wọ́n lẹ́kẹ́ ìdìlẹ̀ máyú hàlá méjì àmọ́ akẹ́dọ̀ olúwòrán kọ́ náà وأكلهم أموال الناس بالباطل فالاجي اوجي fraud kẹmàlẹ corruption tún kẹmàlẹ gbàmí ẹwọ olùjáde kù wọ akadé mamuale náà ó dúkìá ọkàmùnẹ kùmà jẹ bìlìpáàtì lójọ lẹni ìjẹ mẹdí kọńtìrì mẹ mẹtí ní kó mẹta káfùmàlẹ àhà káńtù kàdí tágbójú mẹmẹlẹ ọjọjọ kọ wa máa jẹ máa máa máa òun jẹ́ ẹ̀dọ́ jílẹ̀ bá ṣé màá fi gọ́ọ̀mẹ̀ntì lóko màá mú àmì gbó màá kọ́kọ́ yánà lóda má là tẹjúrà mi dé màá pàjọ mọ́ má má lè lóko màá yíṣẹ́ mọ́tà kó má ọ̀dà gbà fún má lè wọ́n akẹ́lẹ́ yìí màmú wa lẹ̀ náà najila lele kuma shi ta kai wa atatna lil kafirina ejur za kafiri original o ma yi ike iliga hu firta ma kafiri ai firta ma ke azaban alima azaba yake hajiyo kuma mun da gurje da mai wani rojo ke ojo ki duwa sai umar na amin لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما. Àtúkọ́ jẹ́ náà fẹ́ràn jẹ́ náà pàpà, kàdé ni wọ́n jẹ́ náà pàpà, ẹ jákè àmì bẹ́ẹ̀kì màgbọ́ lọ́wọ́ fóun ma. Láti màlẹ́ àmúkóté àdé Islam, ìwọ́n máa pé ọ̀lẹ kìlẹ̀ kàkà yìí yẹwu ni ma ṣe àmàmọ́dà ọlọ́ọ̀gbọ̀n ní ọjọ́ fẹ́rẹ́ láti ní ráṣì wú na bìlìgìlì mi mínú hù àmì pé mà nyọ́ ngẹ́ngẹ́ ní ewu mà tásùmà tó màmá tí kọ́lọ́ kùmà ní ma nẹ̀ sọ́kọ́ ká abdullahi ibn salam dábàá abdullahi ọmọ salam abdullahi ọmọ salam yàrá rẹ̀ mà tó títí. ọ̀gbọ́dá tọrọ ṣáká dé ojú abalílé ohun ìṣe abàlẹ́bí sọlọ́láhùn alẹ́sọ́là mùbíà láti lè ayé máa dìnnà lè bá lẹ́bí alẹ́sọ́là ọjọ́ àmì ìgbélẹ́gbẹ̀fẹ́ pé àmì ẹ̀wù dé kùmà kàyé náà. والمؤمنون يؤمنون بما أنزل إليك والمؤمنون àti ráṣíwò láti lè ilmi lẹ báni múmini nàbí rasulullahi sallallahu alayhi wa sallam lẹ yíwú mi nàbí má ilé ìka má ni màjẹmí má ní bí wẹ́wẹ́ kùmà tó rọ̀gbọ́ àtẹrẹfẹ́ kúbọ̀jẹ́ kùtì olú ẹ̀wẹ̀ muhammed sallallahu alayhi wa sallam. naam. wọ́n máa òǹdúlà mi lè mú kọ́ màjẹmí má ní bí wẹ́wẹ́ kùmà tó rọ̀gbọ́ àtẹrẹfẹ́ ìjìlá náà. والمقيمين الصلاة والمؤتون الزكاة نعم والمؤمنون بالله واليوم الآخر أمدا نبيك ما دي ما نيوجه نفعل لو قدو تشالاكا عليك ده ما هي كاتيجوري كلا تشالاكا ما هو نفعل kɔjɔ yi le tsie kɛhi ɔdi ma de ti ɖe yinɛ kɛhi ma yi lɛ kpalo kura yi kure di ma aɖewo la kedzi la zevo la ɛdi akoti abi ɔdzɔ ɔwui dzi abɛlɛ ba bɛrɛ sɛtɛ di akoti amutuvi ɛsɛ ɔlɛlu ɛwui ɖeka ɛmɔ ti ɔyi ma de tu kɔdu ti sala gɛ ɔyɛ ɛfɛlɛ ni. ɔyà ìgbàgbọ́ lórí ìmọ̀ àjọ ọ̀nà ọ̀nà. ɛfɛlɛ ni wọn ma de kó o de do ima kata na ɛfu wòlá ika mi bí ekuma n'ɔlu ti yɛ ɔmɛmɛlɛ ti bɛ sanudihim ajran azima wọn ti la dé lílé lè gbẹ̀mù iṣẹ́ àdó àwọ̀ ọ̀hún máa náwó ọjọ́ náà aláwọ̀ akọ̀rọ̀ yìí máa dé wọn àbí ládà máa náwó ọjọ́ náà ìṣe náà méjì àwa kó ní àlìjẹ́ náà mẹ́jọ ṣákàálẹ̀ ọ̀gbọ́dún gbà lẹ́ ọdún dàgbọ́ náà gbà ọ̀gbọ́dún àmà àlìjẹ́ náà àlìjẹ́ náà mẹ́jọ ṣákàálẹ̀ ṣáká ìṣe gàdà àwọn ṣáká ìyàjẹ́ náà.

ẹlẹpẹ wọn lé ọmọ gẹ pé kàdé nàdẹ yìí màá fi ẹjẹ wọn lé ọmọ gẹ ṣé náà ti dé ní ìdùnnú adé amájẹni tó kété ẹ lẹ́nu ọ̀ṣọ́ ọ̀hún ẹ̀ àmọ́ dúdú dúró wọn jẹ́ ẹgbẹ́ kí màlúù ti wé lẹ̀ náà alẹ́kẹ́. Inna awuhayina iye yi kẹ̀kẹ́ máa awuhayina ìlànà. كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا التكبير mẹtẹlá ní gbó màdúdú máa wáyé abẹ́lẹ́tì ọ̀tọ́rìtì èyí ìsìlámù ẹ̀hún dúró kàmámúdúá ń bọ ọjọ́ ìfún direct a lu kọjá tẹ̀lé àti kọjá tẹ̀lé fún alẹ́ fún ma mẹ́lẹ̀ akọjọ́ dodun ma wáyé ẹnẹ kọjọ́ má dodun wẹ́ àkẹ́nà abẹ́ yìí ìhé alukura ni ẹ lè bọ̀ yìí àdìsí àdìsí sọlá sọlá ma ẹ lè bọ̀ kékeré ẹ̀dẹ̀ hàmẹ́rẹ́ ma nàkàlọ́ sí ẹ̀ eh, sọlá sọlá kàrà ìdí ẹ̀ lè kọjọ́ kékà kiri mẹ́ka. títí ojú màmá dọ́wọ́ àwọn ẹ̀yìn náà mẹ́ka ká mẹ́tíjẹ́ pẹ́ náà mẹ́tíjẹ́ pẹ́ náà mẹ́tíjẹ́ pẹ́ náà bẹ̀ fúlú àmàna bìláì. fúlú àmàna bìláì wọ̀ máa ń sílẹ̀ ilé náà wọ̀ máa rò ní. على إبراهيم وإسماعيل وإبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من لا نفرق بين أحد منهم ونحن له مسلمون yake da cikin su bakara da ko to kana kana suratul an'am wa tilka hujjatuna atina ayyuka hujjatuna atina ibrahima ala qawmi ala ba modu lege na rufa'u darajatin man nasha inna rabbaka hakimun alim abudu walaki abudu walaki ووهبنا له إسحاق ويعقوب ووهبنا له إسحاق ويعقوب Alọ́dé alọ́dé ilẹ̀ àdẹ́yìnà. Orúkú kàdẹ́. Wọ́n ló àmì àdẹ́yìnà inú ọkọ̀. Orúkú múnẹ̀ wọ́n dẹ́gẹ̀. Omi nítorí ètìrí dáúdà rọ̀túlé máa nà wà áyú. Ẹgbọ́n ẹgbọ́n. Wà áyú bàwẹ̀ yóò tó fọ̀rọ̀ ó sáwọn márùn-ún sọ̀rẹ́gẹ̀. Wọ́n tẹ́lọ àyíká méjì sí mọ́ sí ni. Orúkọ múnà wọ́n tẹ́ máa wájú, múnà tẹ́ máa sá. Wọ́n tẹ́ kẹ́rì ìyá wọ́n lámí àwọ̀ ìta àwọ̀ ìyá. Nàá ń kúrò ní lọ́sọ̀rì. Kílẹ̀ ha, kílẹ̀ ká lóde, lóde. Wọ́n ti fi máa ìlà wọ́n yẹ sáwọ̀ yóò lọ́sọ̀ wọ́n yóò sọ. Ọkùnrin mú tọ́kọ̀ ní máa rẹ̀ láàrin. Tó a máa dá máa nígbò nígbò وبالآبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم ذلك هدى الله يهدي به من يشاء من عباده أما ولو أشركوا لأبطى عنهم ما كانوا يعملون Ìjọba ìjáde kàkí ní ọjọ́ ti àlùkàtúbẹ̀rù mi Ẹjẹ́ ló ti máa lẹ́hún Ṣé kóró lágbà? kuma ce ko tu ma ce ba ga on ka tawo den ami be ki de ma tere ni sa o ma re je sa ya de akini alijena ma ije tomo te ba kuma liata kuma ko ma room ma tomo eh, mansion ma tomo eh, palace ma tomo chaka mi bo ke ko tu ma yi ma ce jo mo ama i ma shirka o ma do ba mele ohun we shirka ohun ja do ba e so abodu kuma bo ko ni chaka re ne te ko da de bi o e èyí ṣe spẹ́ṣàlìtì èyí ṣe dúgbò múnẹ̀ ojoji ká òṣèṣedú ohun tí a sá ma ohun tí ọ̀dẹ̀ ma ohun tí agbójú ma wọ́n lè kẹ́dùn kúrú yà ilé ìka. ọ̀nàkọ̀dé kúrò nílẹ̀ ilé ìka wà sílẹ̀ lẹ́yìn ìlànà ìrọ̀kọ́lẹ̀. ábí dẹ́dẹ̀. lẹ́yìn aṣọ tẹ̀lé ọ̀bọ̀kọ̀ nà ọ̀bẹ̀lú. wọ́sàtẹ̀kùrọ̀lẹ́nà níbẹ̀lú kọ́ọ̀kiri. àdéhùn ẹ̀rọ ìjìmá kẹ́mkẹ́m kìí

لو جاءت ومن يطيع الله ورسوله فاولئك مع الذين انعم الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم نعم من النبيين وما تلوى تكا على ما يبغى من النبيين والصديقين والصديقين والشهداء والصالحين وحسن وحسن أولئك رفيقا ومتى تكتواني وحسن مكاي تقبل دوغوكو يرينيالو وحسن يرينيالو تبالي ẹ̀hùn dẹ̀ èyí kìlẹ̀ alákẹ̀kẹ̀wé wọ́n mẹ́yìn sí ìlàhà iṣẹ́ nkẹ̀jẹ́ kẹ̀lẹ́bọ́jọ́ tòhìí wọ́n rẹ̀ tù là kẹ̀jẹ́ kẹ̀lẹ́bọ́jọ́ tùnà. jẹ́ǹkẹ́ jẹ́ méjì lẹ́yìn àtọ̀ ìlédì òsì ìlànà ìmọ̀jọ́ tó kájí títí ẹ̀hún tó fi jẹ́ wọn òkú ẹ̀hún òkú jẹ́ pọ̀ mọ́ ẹ̀wọ́ bọ̀tẹ́ ẹ̀hún tó fi jẹ́ wọn abẹ́ máa kí ni kọjọ́ mọ́ ẹ̀wọ́ islam ìtọ̀ ọjọ́ tó kájí títí wọn òkú máa kí ni ẹ̀ màtítà ti gbígbélé màtítà ti tí ká àmọ́ àdúrà ẹ̀ka kọ́jẹ ẹ̀wọ̀n ògùn kó tẹ̀ ẹ̀dì àmì bọ́ọ̀lù tàbálẹ̀ àdúkò náà tsọ̀wọ̀ àdúkò náà tsọ̀wọ̀ kẹ̀dì bẹ́nu kẹ̀mọ́dún gbóyàn oṣù ẹni yẹn mọ atsatsi kó yẹ wa ẹni tó mọ ìbò ìbò yà á ẹ̀kọ́ la gbóyàn ẹni mọ ìbò ìbò tradition bẹ́ẹ̀ ni ẹlẹ́jẹ̀ rẹ̀ ń lé ẹ̀wọ̀n òwò ẹlẹ́jẹ̀ ha tí ẹ gbà tẹ̀mọ́ gbó bà mẹ́rin lẹ́jẹ̀ wó kọ̀ríyàn títí ẹ̀rùn kù máa ṣe tó òdiwé yàtọ̀ kọ́fí àyíkó yàtọ̀ jẹ́ ikú yá ikú yá kẹ́kẹ́ dáhùn

báyìí sún náà níbi sọlọ lọ́wọ́ àdúrà yà á dẹ́ náà ma ní ẹ̀dẹ́ yìí mà nà yà náà jọ yín ìbá kù ma owó na owó náà gbogbo náà hà náà gẹ̀ hà abẹ́rẹ́ jẹ́ àbíjẹ́ náà débi ọjọ́ ìlẹ́nu wẹ̀tí bá máa fọ́wọ́ láyé ká máa lẹ̀ sí náà àná máa láwà lẹ́yìn tó ìtẹ́ máa nẹ̀rẹ́ ojú sákọ́jọ́ ọ̀hún tó lè máa àdóbẹ̀. ilẹ̀ bí iná ọ̀sẹ̀ àmà níbi jáká kùmà tó lè àyẹ̀lẹ̀ ẹ̀nà rọ́nọ́ máa lọ. báwa lọ kẹ̀kíà àfa bílù sàhábà àmì sàhábà ògúnjó lẹ́nu abọ́kar kumar usman ali wọ̀gẹ̀rì mayà mi bọ́gẹ̀. wọ́n ṣe Maji sai kuma camene sai kuma maji shirka ni maji bidiya ni maji riya ni maji uji guro da kuma wato. Na hasuna ila bika rafiqa. Wa hasuna dike on kojo hile kile tie da kiwe egbede men. Wa hasuna ya rinyo tabali. Ulaika rafiqa. Kana ta penya mi bi kuma camene memela be kojo hile kile tie sura dai sura ka dai mu inna awhayna ilayka kama awhayna ila nuh wala bala on ku jaru ko ci muhammad sallallahu alaihi wasallam da ku ko bara ne bi luwe jodu na wa nabi nabi ma ne bi ma wa ne bi na ibrahim annabi yaqub aju annabi ibrahim yaqub jo amma ya annabi ishaq da na'am wal akba amma aju annabi yaqub annabi yusuf amma ma yin mabu jule na annabi isa ma maryam annabi ayub na'am annabi yunus alayhi salam annabi harun amma ya annabi musa annabi sulaiman wa atayna daud zabura odu marun

ẹrẹ ọjọ bẹta sàn ẹ màjẹkùtẹrù ọgẹ ẹni màjẹkùtẹrù rẹmi àmọ àwọn ohun mọ ẹnu ẹni wọrọsùlà lẹmúnà kọtùkù àlẹkà náà. وكلم الله موسى تكليما ọ̀yàwó ẹ̀dá adé musa alẹ́ sàlám òun ṣe rọ̀ọ̀lá kàpẹ́lẹ̀ òkọ̀lẹ̀ ọjọ́ jálí òun yà pọ̀ náà. رسلا مبشرين ومنذرين

ọjọ́ pa máa nébi òdodo mẹ́jọ wẹ́yìnlẹ̀ tẹ̀ a máa nébi òdodo mẹ́jọ ọgbọ́dá máa nébi òdodo mẹ́jọ lẹ níbẹ̀ ní israẹla jákà máa jà bẹ̀ ní israẹla máa kó láìla ìlàlá wà á rìbá àtọ̀ aláàbì mi sá ìrìn láàjì wà mú anébi òdodo mẹ́lẹ̀ kìbọ̀ sí àmì tí kìbọ̀ máa pẹ́ wáyé bẹ̀ ní israẹla ká tètè ní eight thousand nàbí àmì tí kìbọ̀ àní four thousand nabi ẹwìn ha bẹni israẹla ìdí nẹun yà jẹ ọmọ mọjọ tẹkì lẹyìn gẹ hmm. wọn jẹ fẹlẹ ní rusulan ẹn fi tí kò ń gbójì àmúnú jẹ batalion kẹtẹ wíwò tún ní akidẹ fún ma dààmú nẹ tọnà pàpà yìí mo bẹ ṣeré la màá tún abalẹ ta bọ àmì kó ma ma dọgẹtẹ ọjọ fún ma nàtẹ àlìjẹ na wọn mú nzìrì la màlá àti fẹsẹ ìjọ òwúdẹ́ kọ̀ máa ṣe ìjẹ́ wọn kò máa ṣe ìjà káfíìrì ma ṣe kúmọ̀ náà tẹ̀wò náà ẹ̀ ń fi kò wọn fọ́ kó na lè náà ní àlọ́lá ní oúnjẹ bá dàrú lọ. ojú ká mọ̀lẹ̀ kí na ló kọ̀là kuma kà ọjọ́ náà fẹ́ lọ́jọ́ náà òbí kò wọn ló pẹ́ má kó wọn gbó kàdé kì mana ka ọjọ́ na kọjọ́ ka ama kọjọ́ tsɔ nù nẹ kọjọ́ ka yẹ ni tutu kuma yà kí rọpẹ na lọ la arusẹlẹ ilé na rẹ. bẹ́ẹ̀ni lẹ́nu la arusẹlẹ ilé na rẹ tó lẹ́nu sẹ́ni sẹ́ni àyà ti. ونتبع آياتك ونكون من المؤمنين. أيها الأخوة، ما كان ربنا أو أجر موانا لولا أرسلت إلينا رسولا ẹ̀hún tí pẹ̀ má kponu tẹ́ ráma ní dáa ma nà. Fẹ̀nẹ̀kú nàmi nàmi mbọ mi. Fẹ̀nẹ̀kú yà á yá ti ka màmá lè ma mi ti mi a ti náà rùn. ha na mú oníṣẹ́ lẹ kọ́ ma i òdòrí yìí. Torí kuma ha ka bọ́lá tẹ́ ma na ẹnẹ tú nèké gàdí rẹ̀ wọn

أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا لكن الله يشهد ọjọ́ kẹmkẹm sùdìhánà wọ́n tààrà yà gbogbo ẹ̀kì muhammad sallallahu alaihi wasallam ìjálì ayé kìdá ètò yìí tí a yà sàkọjẹ́ nẹ́fẹ́lá àti ìfọ̀kẹ́ ìfà ìdájà àná ìdá إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك شهيدا على هؤلاء وكيف أما نشرتا وكيف أما أبا متى نوجنا وكيف أما كاك مايو إذا إذا جئنا إذا جئنا من كل أمة بشهيد mene kia gbedzani wa ma nu ma du ko ŋutia kia gbedzani wo dza ma nu ma du aɖeɖi kia gbedzani wo dza ma boŋ gake wo dze le be wo dzi kpo ra mi boti lɛ ami be ikpe abe ikpe abe abe le dze ti dze egbɔ yi abe ikpe abe ama dze ama fu dze egbɔ yi ama ne bi le ma na gbedzani wo dza mi ma wɛ وزيناتك على هؤلاء شهيدا أقوى أمو أقوى محمد صلى الله عليه وسلم دعا ẹwà gbèjà ló jẹ́ àmì ìbéwẹ̀ jìdẹ́ So, tó àmì gẹ̀gẹ̀rẹ̀ hà ẹnì láti yálé òun láàjì náà láwù yẹ ṣáàdù ọjọ́ náà fẹ́rẹ̀ òun jẹ́ni yálà níbi òun ẹnì dúró ọjọ́ tẹ̀lé fi jáde kí àgbà níbi yálé oríkèé àrọ̀ lé nínú wọ́n kẹfà bí láyé ṣe yí dà.

ìjáde ìtsọjọ́ náà mi mẹlẹ́ka agbadé di ìjáde yìí lò òdu ní èmi mẹ́fà di ti àdùbà wọn àdì sàdì tẹ̀ké yìnyín ẹlẹ́ka wa gbadé ìgbé nàmà náà nù jùlọ sí ndẹ̀ nàbí sàlọ́lá wà lẹ́ sọ̀lọ̀ kákẹ́nẹ̀ kẹlẹ́ka rẹ́jùlọ ṣẹ̀dí dùnbẹ̀yà dùnbẹ̀yà ṣẹ̀dí dùnbẹ̀wà dùnṣáàd láyà àdìfòwò mi nà áàd wọ́n yá muhammed àhàbírí náà ní ìsìlám àdìsí bọ́ọ̀lọ́lẹ́ ìjáde òun màláìka wa pa á níbi sàlọ́láhùn àlùsálàm nínú àkàmì sàbí náà bí fún àjíbí náà lè wuyẹ sáàlù wọ ìtẹ̀síkù àmọ́ náà sáwọ́ ní kí á nílé iná nílé iná bẹ̀rẹ̀ sáwọn dáàmà ìdí mọ́ ẹni yìí ọ̀gbẹ̀ sáwọ́ lẹ́ka àníbi kàlẹ́ ń sáfẹ́ káyé ìdẹ́ májèlé kì máa ní àyẹ́ náà ti má tó nẹ̀ àníbi yìí àníbi nílé kàníbi kàjá kárátá kí àníbi má wani mala'ika su ya shahaduna a mala'ika masu ijali wani bi sallallahu alaihi wasallam èrò ní èmi ìtọ́ ọjọ́ náà lè ha. ọ̀sẹ̀fà mi láàrin ṣe ní ìdá. ọjọ́ tí kọjọ kí agbèjáde á níbi òun ìjáde gbà á níbi ọjọ́ náà ìdùnnú ìhọ̀ ẹ̀ dún òun agbèjáde kọ́ lé òun yìí. نعم إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا قد ضلوا ضلالا بعيدا أما كافر يا ماتان إن الذين كفروا بالله àmì màmá wala shahadatu malaika mana bijali ka malaika bai ma je kpohun wata ju an ma kpɔ na ya mole k'adi ne yɔ yɔ jira mole ju ka ma tse nyi ma tse kuma ta mo na kuma tse ma ŋɔ wɔ ma a ma ta mi gbe kuma tse kuma la kuma ku ne kuma ku mẹ́nà má jẹ́ pẹlẹ ẹlẹ́kì àtijọ́ ọjọ́ iṣẹ́ kan má jẹ́ kó ní pinna ní ilẹ̀ kó fi àtúnṣe jẹun yíyan pátá àmọ́ mẹ́lẹ̀ yé ètò ìdí màá yín wọ́n tẹ̀sí àǹsẹ̀bí lìlà nà á ń. Kọ̀dìbọ̀ irú la. lọ́nà bẹ́ẹ̀ náà. Ọ̀rọ̀ nàbí Bílẹ̀bà kọ́dí dẹ̀lú Málá Sọlá Làmbẹ̀yìdà ilé ìkìjẹ̀ jìjì máa gbé oko máa lálẹ́ sí ẹ̀jẹ̀ máa tẹjọ́ nà gbégbé lẹ̀ إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم ọjọ́ ìfẹ́rẹ́ ìnẹ́lẹ̀ dínà káfàrù àmì dé màjàmá káàkiri lẹ́sìn

ìṣòro tó dẹ̀ jẹ́ kọrọ mọ́ òun dẹ́wẹ́lẹ́ atẹ́ ọmọ òun àbọ́mọ́dọ̀ máa jẹ òun ti zọ́lẹ̀ mú ilẹ̀ àbẹ́lẹ̀ hàn lè máa ti jẹ alẹ́jì kẹfọ̀rọ̀ yìí tàbí kò máa ṣe mú tàbí gbé máa ṣe bídíà dẹ̀ bídíà òun ti ọjọ́ máa ṣàlẹ́ náà àwọ̀jọ́ kà. ni gbégbé ilẹ̀ ọjọ́ òun mẹ́lẹ́. wọlá lè àbí ẹ̀hún sọ̀rí ikọ̀ kíkà ó pàlọ́ kejì sẹ́bí làtọ́wà. wọlá lè àbí ẹ̀hún sọ̀rí ikọ̀. ọlọ́pàá ni wọ́n á dà mẹ́lẹ́ tí tẹ́ọ̀nà ọ̀nìyàn mẹ̀mẹ̀lẹ́n wọlá lè àbí ẹ̀hún sọ̀rí ikọ̀. ẹ̀fà kí ni ọ̀nà ìyọ́jọ́ jẹ́yà níbi muhammad sallallahu alaihi wa sallam láti àlùjẹ́nà yìí wọlá lè àbí ẹ̀hún sọ̀rí ikọ̀ tó tẹ̀rí kì í kà máa lè àgbékì àkìlẹ̀ àyè má ọjọ́ pa níbi níhà mẹ́gbọ́ إلا طريق جهنم خالدين فيها أبدا إلا طريق جهنم ẹ̀dọ́ ẹ̀kọ́ abẹ́lẹ̀ ilẹ̀ ọ̀pọ̀ alùpùpù ìṣòro ti ṣe àyíká lò òkìkà yìí ilá tọ̀rí ifá jahannama tó àbídéjì ọ̀là ti dẹ́yìn tẹ̀rí ìkéyí jahannama òǹtí tẹ̀rí ìkéyí kí ajó lóun nẹ̀ tẹ̀ríkè jahannama òun sì tẹ̀ríkè kì á tiẹ̀wò múnẹ̀ kì á do a tikatika kpanibia muhammad sallallahu alayhi wa sallam ẹ̀dọ́jọ́ bọ kẹ́kẹ́ tẹ́dẹ̀hún do adẹ́gọ́ kpọ́jọ́ nù ẹ̀dọ́jọ́ abọ́ nù ẹnẹ kì á dẹ̀hún múnẹ̀ adẹ́gọ́ kpọ́jọ́ màá dọ́ mú sírìkì ẹnẹ kì á dẹ̀hún múnẹ̀ kpa nebi muhammad sallallahu alayhi wa sallam ẹnilẹ̀ màá dọ́ dídí àyè e. alùpùpù àbí mú sírìkì. ẹnkó nẹtsie ti ẹnkó nẹtsie ọjọ tòmùtòmù sírìkì ẹnkó lẹtẹ nfẹ wọtí anẹbi ẹmdẹnẹ bidia ìdábẹlẹ sírìkà báyẹ bidia òkèkélé bàtsọgbà òun màtsi àtàmàtsioka iye màtsioka àlẹ anẹdọdzogbó ẹnkó si sírìkà yìí ọjọ ti pẹtẹ rà rẹ ń kákẹ́ yà lára ọjọ ẹ̀wọ̀n náà tsẹ̀ múnẹ̀ máa ń yin bẹ̀ ẹ̀ ẹ̀ mẹ́lò ẹ̀ bọ́. ɛtsɔ mɛlɛ ɛtsɔ du ɛtsɔ mɛlɛ ɛtsɔ edzedzi ŋu ɛkita tse wodu ɛlɛ tu kɛtsɔ lɛ itsa kafiri ma dɛgɛ no musiriki ama tia kafiri kpa musiriki woroma tso katite eye na do edumɛ kukpɛ gɛrɛ arɔdzɔ katite ɛwɔna arɔdzɔ ɛna tse bɔ manyo eye na do edumɛ ko ɛwɔn ti bi dia kukpɛ wa muhammad sallallahu wa sallam mi

cha nebi lọta nẹ dagba kẹtì anebi manyẹ nílẹ dabẹgunukẹ ne ya tsọ tsọ manyẹ bọlẹ ya tsi anebi yawọ tsi yẹ nílẹ gẹ ẹnlẹ mbẹnẹ bi dìa ẹnlẹ tsi wọzẹ lẹ mọyi ọwọlá ŋuti dìẹ dẹ ẹnẹ dúkì ìmọ ọ ya jẹ ìmọdún ohun de mu kọ tse commission na wọn ajẹ́ ṣìbẹ̀rí kàjá ànàmà yìí nàkúrà bẹ̀rẹ̀ na tìkẹ̀tì bìrù ejú kíkà máa fi ju ọdún gbari gbari lẹ ó nà ní ahọ́ ọ́ nà kírètì tẹ ìmọ̀dé òun gẹ̀gẹ̀dẹ̀ dùn ìmúdù kọ́ ọ́ nílẹ̀ lẹ̀ tí ojú òun yà á jẹ́ délẹ̀ tòun awọlá sánú ẹ̀hún kò máa ọwọ mẹlu tsi adi sọlọ sọlọ mu nẹwa gbogbo ọjọ nẹfẹ yi lo abẹ ọ lẹtsi kpatsa kaa kakuma ayi sọlọ ma kpa ma wọn dàbí ri rẹ ali méjì ma sọlọ ti lẹ ma wọn gbogbo wọn kà sẹ dza nẹjọ ma wọn tó kolo sí kakẹ kakẹ nẹ kẹrẹ náà mẹsi níya kasi wéri bi èyí nẹ abẹlẹ ma ti níya wọn tó kpọrọ ti ma mi níya wọn du tó. So, wuridi alebi ake nne alebi je ni wuridi ya nebi aka kuma ke wuridi alebi dɛ la ilaha illallah inde ti kele ɛdu kɔn ima si do ɛdu tan ima sɔ ka gɛ ɛdu nun la ilaha illallah la ilaha illallah wuridi alebi sallallahu alaihi wa sallam dɛ subhanallah subhanallah wuridi alebi sallallahu alaihi wa sallam dɛ astagfirullah astagfirullah wuridi alebi sallallahu alaihi wa sallam dɛ alhamdulilah alhamdulilah wuridi alebi sallallahu alaihi wa sallam dɛ. Allahu akbar Allahu akbar guri da ni sallallahu alaihi wasallam de yana yana kani ya doya kina amanu ba ci ile ma chile o ya de di ile ma chile kila ko lojo ni mana chile kinyo e mi ka ko lojo ni ya man azhar jamila ile ke so ki ya de kinya du'a usebi ile ke so ki ya de kinya jo hadasul kamal ile ke so ki ya de kinya salatul fati eleke ti o ti yande kinewa ile akakini ile de mete wewu nowo ohun ama ya mebi metile ama seun ka adi akaka ma kini o wuri bi ṣé wọn àmọ́ ti ya ní ìyàn kùmá sínú mẹ́rin wọn aláṣẹ lẹ ìlà ìlà ìlà òní rẹ sọ asẹ̀gúrú láyé sọ iṣẹ́ ti ya ní asẹ̀gúrú láyé nílẹ̀ ilẹ̀ mẹ́tì mẹ́tì asẹ̀lifúnla mẹ́tì láyìlá ìlàlá mẹ́tì aláhu akpẹ̀r mẹ́tì alihamudulilayi níbi kuma nọ kagagani mẹ́la tó ti dún mẹ́la tó kéré wíìrì di anabi dẹ sún ní anabi sọlọ láhu akẹ́lá mi ṣe tọ́ ẹ̀ wọ́n màtí èké sásùmá mílẹ̀ tó dàmá pé ẹ̀ níbi dẹ tolútolú nà nọ́lá pẹ́pẹ́ máa yẹ anabi ṣe máa yẹ ẹdẹlẹ́sẹ̀ máa yẹ dẹ́gbẹ́ ya na suna ne da yawanci bidiya mani bidiya wala yana bai jima ko yan fiti ka aka kini kinyo ne da yan fiti kuma kini kweci ohun ti n lè bọjọ bí n lè bóni tíọjọ ìbẹjọ mẹ ọmọ yóò ti yìí la wọlé sula yóò ma ka yìí yìí nà iná àmì káfìrì mú ma dé ẹ̀ ń kuma kuma rà rọ́jọ́ rọ́jọ́ لم يكن الله ليغفر لهم ọjọ́rẹ́ tó lè yẹnu wádùn bá mẹlẹ́nu wọlá lè yà àdéhùn tọ̀ríkà yáàdù má tọ́nà èkó máa ń là á ló sí àlìjẹ́ náà ilá tọ̀rí kọjá ànàmà ṣé lè lè òun ànàmà òun ṣe kò nẹ̀ dágójú wọn atọ́ máa ti àdéhùn tẹ òun má ṣe yìí dábàá ti ọjọ́ òun rẹ̀ òun kì má àyè bí ojú yìí torí kí dábàá kuma àkíní ọjọ́ òun àmàrà rẹ̀ wín ọjọ́ màrà rẹ̀ wín nígbà tí àlejò náà ọjọ́ lẹ̀ wá ní ọ̀làkìdá ọ̀làkàkà yìí dẹ̀ èyí àlejò náà kátìtì òun máa dọ̀rọ̀ ọjọ́ yìí èyí yìí ti ewu ọ̀nà tọ́ ọ̀nà ɔtadzi akadebi do mɛ do ɔɔ aluvi anebi ti anyala yi ne anyala mɛ n'ane nu ele tsaka le tse ŋu eku ne tse ba da ŋu tse nu sika kadu kɔ la yi eku ya tse yi eku ɛŋu eku tse tse ba da ŋu tse nu eti mɛ ŋmatɔ yi ba da yi ɛŋu du kɛwu tse kɛya mɔ tinya tɛ kɛ kakɔdzɔ do la da mi mɛ ŋmatɔ

bidia eki ma tie kia eki tie kia tse dɛgɔ gbede wo muna dɛgɔ kɔdze le wo gbogbo le adze wo na na wo bi la wo kɔdze mi kele wo aka de eke ka de wo wo na na kɔ ne wo dzɔ kato mu ne ya yi wa na sukari dza kumu rasulun bil hakɔ o jɛ nufɔlɔ kuma bɛ tsa ne biro yi